Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìlá. Ní àkókò náà, Hẹ́rọ́dù ọba bẹ̀rẹ̀ sí ṣe inúnibíni sí àwọn kan nínú ìjọ. Ó bẹ́ Jákọ́bù arákùnrin Jòhánù lórí. Nígbà tí ó rí i pé ó dùn mọ́ àwọn Júù, ó bá tún mú Pétérù náà. Àkókò náà ni àjọ̀dún àìwúkàrà. Ó bá mú Pétérù, ó tì í mọ́lé. Ó fi lé àwọn ọ̀wọ́ ọmọ ogun mẹ́rin lọ́wọ́ láti máa ṣọ́ ọ ọmọ ogun mẹ́rin ni ó wà ní ọ̀wọ́ kọ̀ọ̀kan ẹrọ́dù fẹ́ mú pétérù wá síwájú gbogbo ènìyàn fún ìdájọ́ lẹ́yìn àjọ̀dún ìrékọjá wọ́n bá sọ pétérù sẹ́wọ̀n ṣùgbọ́n gbogbo ìjọ ń fi tọkàntọkàn gbàdúrà sí ọlọ́run nítorí rẹ̀ ní òru mọ́jú ọjọ́ tí ẹrọ́dù ìbá mú pétérù wá fún ìdájọ́ pétérù sùn láàrin àwọn ọmọ ogun méjì wọ́n fi ẹ̀wọ̀n méjì dè àwọn ọmọ ogun kan sì tún wà lẹ́nu ọ̀nà tí wọ́n ń ṣọ́nà. áńgẹ́lì olúwa kan bá yọdé ìmọ́lẹ̀ sì tàn nínú ilé náà áńgẹ́lì náà bá rọra lu pétérù lẹ́gbẹ̀ẹ́ ó jí i ó ní. dìde kíá. àwọn ẹ̀wọ̀n tí wọ́n fi de pétérù bá yọbọ́ kúrò ní ọwọ́ rẹ̀ áńgẹ́lì náà sọ fún un pé. di ìgbànú rẹ sì wọ sálúbàtà rẹ. pétérù bá ṣe bí áńgẹ́lì náà ti wí áńgẹ́lì yìí tún sọ fún un pé. dáṣọ rẹ bóra kí o máa tẹ̀lé mi. ni pétérù bá tẹ̀lé e jáde kò mọ̀ pé òtítọ́ ni ohun tí ó ti ọwọ́ áńgẹ́lì náà ṣẹlẹ̀ ó ṣe bí àlá ni wọ́n kọjá ìṣọ́ kìíní àti èkejì wọ́n wá dé ẹnu ọ̀nà ńlá onírin tí ó jáde sínú ìlú fúnra ilẹ̀kùn yìí ni ó ṣí sílẹ̀ fún wọn wọ́n bá jáde sí ojú ọ̀nà kan lójú kan náà áńgẹ́lì bá rá mọ́ pétérù lójú ojú pétérù wá wálẹ̀ ó ní. mo wá mà ní tòótọ́ pé olúwa ni ó rán áńgẹ́lì rẹ̀ láti gbà mí lọ́wọ́ ẹ́rọ́dù àti láti yọ mí kúrò nínú ohun gbogbo tí àwọn Júù ti ń retí. nígbà tí ó rí ohun tí ó ṣẹlẹ̀ ó lọ sí ilé Màríà ìyá Jòhánù tí àdàpè rẹ̀ ń jẹ́ Máàkù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó péjọ síbẹ̀ tí wọ́n ń gbàdúrà nígbà tí pétérù kan ilẹ̀kùn tí ó wà lójúde ọ̀dọ́mọbìnrin kan tí ń jẹ́ ródà wá láti ṣe nígbà tí ó gbọ́ ohùn pétérù inú rẹ̀ dùn tó bẹ́ẹ̀ tí kò fi dúró sí ilẹ̀kùn ṣùgbọ́n ó sáré lọ sínú ilé ó lọ sọ pé. pétérù wà lóde lẹ́nu ọ̀nà. wọ́n bá bẹ̀rẹ̀ sí bú u pé. orí rẹ̀ dàrú ṣùgbọ́n ó ṣàtẹnumọ́ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí wọ́n wá sọ pé. a jẹ́ pé áńgẹ́lì rẹ̀ ni. ṣùgbọ́n pétérù tún kànlẹ̀kùn nígbà tí wọ́n ṣe tí wọ́n rí ẹnu yà wọ́n ó bá fi ọwọ́ ṣe àmì sí wọn kí wọ́n dákẹ́ ó ròyìn fún wọn bí olúwa ti ṣe mú òun jáde kúrò lẹ́wọ̀n ó ní kí wọ́n ròyìn ohun tí ó ṣẹlẹ̀ fún jákọ́bù àti fún àwọn arákùnrin yòókù ó bá jáde ó lọ sí ibòmíràn nígbà tí ilẹ̀ mọ́ ìdààmú ńlá bá àwọn ọmọ ogun wọn kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí pétérù ẹrọ́dù wá pétérù títí ṣùgbọ́n kò rí lẹ́yìn tí ó ti wádìí lẹ́nu àwọn ẹ̀ṣọ́ tán ó ní kí wọ́n pa wọ́n ní ẹrọ́dù bá kúrò ní judea ó lọ sí kesaria ó lọ gbé ibẹ̀ fún ìgbà díẹ̀ inú bí ẹrọ́dù púpọ̀ sí àwọn ará tírè àti sídónì àwọn ará ìlú wọ̀nyí bá fi ohùn ṣọ̀kan wọ́n wá sọ́dọ̀ rẹ̀ wọ́n tú délásítù tí í ṣe ìjòyè ọba tí ó ń bójú tó ààfin lójú wọ́n bẹ̀bẹ̀ pé kí ọba má bínú sí àwọn nítorí láti ilé ọba ni wọ́n ti ń rí oúnjẹ jẹ nígbà tí ó di ọjọ́ tí ọba dá fún wọn Hẹ́rọ́dù yọdé pẹ̀lú aṣọ ìgúnwà rẹ̀ ó jókòó lórí ìtẹ́ rẹ̀ ó wá bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ ní àwọn ènìyàn náà bá ń kígbe pé. owó ọlọ́run yìí kì í ṣe ti ènìyàn. lẹ́sẹ̀kẹsẹ̀ áńgẹ́lì olúwa bá lù ú pa nítorí kò fi ògo fún ọlọ́run ní ìdè bá jẹ́ ẹ́ pa ọ̀rọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí fi ìdí múlẹ̀ sí i ó sì túbọ̀ ń tàn káàkiri nígbà tí bánábà àti sọ́ọ̀lù parí iṣẹ́ tí a rán wọn wọ́n padà láti jerúsálẹ́mù wọ́n mú Jòhánù tí àpèlé rẹ̀ ń jẹ́ Máàkù lọ́wọ́